أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إمام بخاري رحمه الله باب تأكروني باب كتاب اللقطة kí a rí nǹkan hìí ọgbẹ́ tó wà ń pàdé ẹ̀ má قال إمام البخاري رحمه الله نغطي باب كيف صورة اللقطة المكة مكة باب يسمى في كبار مكة في هذا سلو أجيوا قال طاووس عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم لا يلتفت لقدها إلا بمن عرفا أقولوا لك همك كمو أفضل بامو لا تفلو كم تفليو أمكو بامو قبلو أراوكو كسي قال خالد عن إكرام عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال لا ìfúnfà ah, ilẹ̀ mu'arifu àbúrò ah, yìí nǹkan yìí maka ká ní afẹ́ mú pé afẹ́ lò ó àti ọdún kàárà àtàrà ti dọ̀lókù àti 2433 àbí قال أحمد بن سعيد حدثنا روح حدثنا زكريا حدثنا عمرو بن دينار عن إكرمة عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال قال عبد الله بن عباس رضي الله عنهما أنا لا يوجد بضاؤها agbọ́dọ̀ já igi ní bíkà igi gbogbo ọgbọ́n tó fẹ́ já igi láìpẹ́ já àwọn ẹ̀ka agi kúrọ̀kọ́ bá pé ẹlẹ́gùn ni wọ́lá tó ń fáró sẹ́dùá ọjá àgọ́lẹ́ àwọn nǹkan bẹ̀rẹ̀ ọwọ́ mọ́kànlẹ̀ tó wá rí ìgbàlà àbí antibiotics ní nǹkan wá lè ara ọ̀wọ̀rọ̀ ọwọ́ lọ́dọ̀ ẹjọ́ máa wà mí ní wọ́lá yà hílò lókùtàkà àgbọ̀dọ̀ sí kí àgbọ̀dọ̀ rí nǹkan yẹn bẹ̀ wájú gbáwà jẹ́ nílẹ̀ mú ń ṣe dàbí alábẹ́sẹ̀ lọ́lọ́kù wọ́lá yà tẹ́lẹ̀ yà kálá àgbọ̀dọ̀ àwọn agi rẹ̀ قال عباس يا رسول الله إن عباس ينقل الزكوة جلوبا إلا إذا خير أفي جيسا إذا خير يوي كان منقل إذا خير فقال أمير أطبي إلا إذا خير أفي إذا خير إذا خير يوم في سلوكوني بعد بس بري جراوند oni igi wá نبي ọkùnrin nínú wọ́n máa lò ó tó àbúyẹ̀ sàárè ọlọ́mọdá fún ẹ̀yọ́ wa حديث 2444 حدثنا يحيى ابن موسى حدثنا وليد ابن مسلم حدثنا أوزاعي قال حدثني يحيى ابن أبي كثير قال حدثني أبو سلمة ابن عبد الرحمن قال حدثني أبو هريرة رضي الله عنه قال قال سيدنا أبو هريرة رضي الله عنه في لما فتح الله على رسول الله عليه مكة قام في الناس إن أتلام بأسك مكة فالنبي صلى الله عليه وسلم أواد بجلانيا فعمل الله أواد كفلوبا وأثنى عليه والسلام ثم قال بين ورب إن الله حبس عن مكة سيل erin fẹ́ wọ mọ́kàrá ti dànkarú ọlọ́wọ́ bá gbà fẹ́rin ma abrahaman abraha wa asalata alaiha rasulu sallallahu alaihi wasallam wal mominin amọ́lọ́wọ́ gba òjíṣẹ́ rẹ̀ láyè àti àwọn momin láti ṣubú maka àwọn ilé ìjìnlẹ̀ fẹ́ wọ maka wọn orí ilé maka ṣubú ni amọ́lọ́wọ́ ní kẹ́kẹ́ sẹ́lẹ̀m òjíṣẹ́ lọ́wọ́ wọ́n sí maka fa inna la yahillu li kàánà kọ́bìlì ọlọ́wọ́ òsìlẹ̀ ti fẹ́lẹ̀ kan síwájú mi ṣùgbọ́n maka iná a hullatli sáàtì ìnà ní gáyẹ̀ sí maka àsìkò kan díẹ̀ lọ́sàn ni ọkùnrin ọmọ maka lóru tàbẹ́ sí múlẹ̀ àsìkò díẹ̀ lọ́sàn ni wọ́n iná ara ìlú lè adùn báàbì lẹ́yìn náà kò fúkọ́lẹ̀ mi lẹ́yìn ní má ní fẹ́ sígun maka fàlá tán sí ìsìnkà ẹgbẹ̀rọ̀ lé àwọn nǹkan kan láti fi kókò tó bẹ̀rẹ̀ kẹlẹ́ náà kẹlẹ́ ehoro nísì sígi kan láti fi kókò tó ẹ̀ bọ̀rọ̀ lé bọ̀rọ̀ àtàkálà ṣọ́ọ̀kà ẹ̀ bọ̀rọ̀ bí àwọn ẹ̀bùn rẹ̀ àwọn ẹ̀bùn rẹ̀ kẹtẹ bẹ́ gí pé àwọn ẹ̀bùn ni ẹ̀hìnló sàkíyà tó dúró bẹ́ẹ̀ lórí ẹ̀bùn mú ẹ̀rí yìí ilẹ̀ rẹ̀ mú ṣíra ẹgbẹ́ ti lọ lókùn tuntun lónìí kí ní yóò ta lónìí kí ní yóò dúdú lọ́la ó ti ṣe ẹni bá pa ìyá rẹ̀ fún ó wà bẹ̀ káyẹ̀rin bí xayiri nàbẹ́yìn bí bá pè yàn rẹ̀ ó ní méjì ó ní nǹkan méjì choice méjì ó ti sè. ima an yufde inú kó fi kó fi dáwò ẹni kó bá pààrọ̀ an yọ kéèrè àbí kó fi bá kó bá kó kọ́ńtọ̀n dín. فقال عباس رضي الله عنه إلا خير خير إن عباس رضي الله عنه أفيدي إلى خير أو إلى خير لأنه نجعله للقبور كل ما في السماء كل كاري القبور لو بيوتنا لكن ما في في بيت النوا كانوا متريروا ni ọ̀nà tíyàwó ẹ̀ àwọn ewé kan bẹ̀ tó wọ́n máa ń mìtì mọ́yẹ́kì àwọn igi báyìí wọ́n máa ń mìtì mọ́yẹ́kì tó wọ́n fi tìbí sí ilé wọ́n ti lè fi káwọn ẹ̀fẹ̀ yẹn sán ó lè kò ní sí sí ìdímẹ́ o ìtìlásẹ́ ni wọ́n á mìtì mọ́ ewé yẹn mórùkù ìṣẹ̀lẹ̀ kìlẹ̀ báyìí náà ọmọ yóò tà náà فقال رسول الله وسلم إلا إدخر خير فقام أبو شاع أنا كنت أعطوا عندك أبو شاع من آل اليمن أنا كنت راتي اليمني قال اكتب لي يا رسول الله أنا يا رسول الله في الحياة لك فقال رسول الله صلى الله عليه وسلم قول أبي شاه اقرأ يقرأ أبو شاه قبل عزائر ما قوله اكتبوا لأبي محمد ما قوله اكتبوا أبو شاه يا رسول الله أني عوزائر ويوضع ما قوله اكتبوا لي يا رسول الله أبو شاه اقفم يا رسول الله هذه خطبة التي سميته سميتها من رسول الله àdúgbò náà ní ìsìlẹ̀ yìí nílé ni àwọn afáà súnà sọ pé àwọn tó lọ pé wọn kọ àdísílẹ̀ ní àmì ìsìlẹ̀ ọgbọ́n pa nígbà tá a bò ṣe ara yemen wa fún ni yára sọ gbà ọ̀rọ̀ fẹ́ fún ọ̀rẹ́ ṣe yìí ló sì bá wọn tó ń kọ́ pé òkúkọ́ lè àdìsá ó di eyín wípé wọn kọ àdísílẹ̀ láyà ní ìsìlẹ̀ mi ó wà tí wọ́n ti máa ń ṣe olómùlà àdís ó wà nù torí àwọn nǹkan pé ara o àdísílẹ̀ ń fi kúkú ń sọ̀rọ̀ nìkan wọ́n yìí ah, ah, wọ́n ń kọ́lẹ̀ wọ́n ni àà mẹ́kọ̀ọ́ lọ́kọ̀ kalẹ̀ ya ta tuba o ma kata wani alishi su nemo ho ya kwa tun ka mi ko haku ko hako ko ko ko kare wani wani ko tun zuwa ko hadisi le wani ara o annabi yin sọ̀rọ̀ yóò mu nafi kura ba yóò mu yóò sọ̀rọ̀ te àwọn wa la mí kọ̀ fún wa ẹ كل ما تكون قاديس عبد الله بن عمر بن عاص بن العفاني حديثنا اما كده ثابت اما معاويه اما سيدنا علي اما نكو قراني ودي وا إيوة. الله تعالى عالم المضاف ايوه يا ابي صلى الله نبي الكريم وعلى صلى الله نبي الكريم وعلى اله واصحابه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته wa alaikumus salam tìlọ. Àtọ́gbọ́gbọ́ àwọn ìdájí ìsàkọ̀dá àwọn ìsìnkàrà ń sọba. Bí mẹ́ta, ọ̀rọ̀ làwọn wọ̀nyẹ́ dà. Àwọn yẹn máa lọ jí nǹkan ní kí àwọn obìnrin. A kí àtúbà àti àdó ti àwọn àtúbà rẹ̀ nípa lóòó harun abubakar a ń bọ̀ wálé ara sùdíkẹtì láyìn láwọ̀ mẹ́lọ ara ń bọ̀ wálé ara sùdíkẹtì láti A nǹkan sí káyì wọ́n jáde àtàwọn obìnrin àti wọn wájà lẹ́ni níbi kọ́kọ́ dúnmọ̀ mórí wọn ìjáàbù wọn kan lẹ́ni àwọn yorùbá náà ti wọ ìjáàbù tó kalẹ̀ A àti wọn fi àfijá lẹ́ni bó ṣe kó ẹni kejì wá ń tà mọ́kùnrin kejì wá ń tà báwọn tó ń fi dábìrì ẹja lè wọ́n ti gbé báyìí wọ́n kà kú tó wà ní ìjọba yẹn fún ọkùnrin yẹn bí gbàgbọ́ mi lọ́nu náà gbàgbọ́ mi lọ́nu èmi wá ti dojú kú mi kí ni gbogbo Yorùbá ni wọ́n kí n fi kí arún àbúkárò kó kúrì wọ́n ní mt gágá mọ́tò ìṣẹ̀lẹ̀ kó sọ́kà tó kúrì mo ní yẹn ní sùgbọ́n ìṣẹ̀lẹ̀ nǹkan àbùsùn gbogbo máa ń fi mo jà kọ́ bí ẹyin bó lérè nìyẹn káwọn yẹn ń lọ bẹ̀rẹ̀ àdìjàlè yẹn àwọn ògùn ara pé nǹkan lọ wọn lọ jalè ni wọn mọ bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bà náà bá kú àwọn ẹranko ńlá láwọn ẹni onímọ̀ wà ní ẹ̀fọ́ láwọn náà ni wọ́n ń jẹ. ṣé títí ìrún bá bá ọ̀wọ́ ìṣẹ̀lẹ̀ mẹ́ta. wọ́n pa wọ́n sì lè létí wọ́n pa irú àwọn àdàmọ̀ ń bọ̀ máa fi ìtàrí ajá dúdú kan ní ti ajá dúdú ti pẹ́ ọkàn ní ìgbà ìgbà ìgbà ìlọ. ìgbà ìgbà ìlọ ni wọ́n pa ni wọ́n lè bá ajá dúdú ìta ìdíwà last card bọ́lọ̀ ìmúra jámọ́kà I was surprised ibi sáré Ibrahim Khalil ti bọ̀ wá gbogbo yẹn kàn wò jù gbogbo mọ́kà ó di wa sọ́yà lẹ́nu náà bá kó sànù wa ni.